y e a ṣe. ẹ̀yin ọ́fíìsà iye pọ̀. from where. Ah, ah, ọ́fíìsà tọ́gà bá tiẹ̀ láwọn ò mọ̀ mi ṣé wọ́n gbó mi ni. ọ̀gbẹ́ni dáa lóhùn ibo ló ti ń bọ̀. ọ̀gá èmi ni bẹ́ẹ̀ bá tiẹ̀ mi rí sẹ́ẹ̀gbọ́ òun irin ni èmi ni santa claus. santa claus santa claus. kí ló ń jẹ́ santa claus you are from where. i'm coming from rome. Rome. I no carry Juliet coming, but only me. That's coming for the Rome. Okay, ìwé ìrìnnà ẹ̀dà. You are from Rome ọ̀gá ọlọ́pàá bẹ́ẹ̀ bá ti ẹ̀mí erin ṣe é mú ohun erin ni ó dẹ̀ wò mí èmi ni àfíìsì ọba rẹ sà ah, orí ẹ ti dàrú orí ẹ wà pé má sísì ṣé ìwọ <laughs> ìwọ ló wá ń ṣe bí àjèjì èmi ló wá ń nà sí <laughs> yàrá santa cruz orí ẹ ti dàrú gbogbo ẹ̀bùn ẹ á fún àwọn ọmọ dáadáa dáadáa. àwọn àgbàlagbà wọn tiẹ̀ lélẹ̀. Ah, ẹ á fún wọn dáadáa o òyàmọ̀ lọ́ọ́ mímọ̀ pé wọ́n ni àfíìsì àbí ìṣeré wò tó bá wù ẹ́ kó bá fa ọmọ lẹ́bùn. ọ̀gá santa cruz. santa cruz idiot ni mi mọ̀ pé ò ní sá. ẹ wò ó oríire ńlá lẹ ṣe o bá ìṣe máa ṣe lọ́dọọdún rè ṣe pàṣípò kérésìmesì báyìí ìmọ̀ ńlá dùn ìmọ̀ ńlá rẹ̀. <laughs> yàrá ẹ dákun kí ló dé kú já ká máa ṣe bóyá bí ẹ̀mẹrin ẹ̀mẹta lọ́dún. kò sígbà tá a lè ẹ̀kan náà ṣe kérésì. ẹ dákun ọjọ́ àti ògbórin ẹ̀gbin omi orin òbí. pé kí ni. iná ọdún ti ń bẹ láyé kérésì lọ yàtọ̀ tó ń gbádùn wàhálà ọdún twenty five ni wọ́n máa ṣe twenty six ni boxing day. àbí. ẹ dákun máa bẹ́ẹ̀ tó lọ jàre. ṣe é báyìí ń bẹ̀rẹ̀ sí ni mo pín àwọn ẹ̀bùn lọ́lọ́kun ọ̀jọ̀kan ẹ̀yin náà kú mọ̀ pé owó lẹ fi wọlé owó lèèyàn sì fi pé inú owó ní téèyàn bá fowó ra ó yẹ kó kọ́yàn lójú ṣẹ́dẹ́bùn kan wá wà láàrin tó pé ẹ̀bùn ń kàǹkà gan kàbìtì odidi twenty thousand lódidi níbẹ̀ nú ẹ̀ èmi ìwọ̀n bíi tí wọ́n o twenty thousand ṣe wá wà náà làwọn yòókù aṣọ ń bẹ ń bẹ oríṣiríṣi nǹkan lára àpò two two thousand náà tún pọ̀ jàbùrà tá ń bẹ. ẹ ẹ rí pé sẹ́ la ṣe. ṣé rí pé kérésì tiwa kèsè kérésì ti yàn yàn. àbí ní sẹ́ la tó kó twenty thousand jọ ká tó fún un ní pákéjì ẹni yóò bá gbé lọ lé yóò ra àgùntàn yóò rèé dé. ẹ wo ẹ má polongo ẹ má pariwo mọ́ sọ̀rọ̀ mi yé tẹ́lẹ̀ pé mo dúró síwájú yín kọ̀tí ẹ fẹ́ sèyàn kan gidi kan tó bẹ́ẹ̀ dàbí mi mọ́. lẹ́nu rẹ̀ ọgọ sí rẹ. ọgọ ọgọ ọgọ. sọ mi kọ́ tó ń pè mí lágbóni wa àbọ̀ mi kọ́ tó àwọn mọ̀lẹ́bí mi sọ mi. lọ́kì lọ́kì mọ̀. àjọ ni ijẹ́ bẹ́ẹ̀ ládùúgbò tiẹ̀. kì í sajá kì í sajá àjẹkù àjẹkù ajá ni hmm, kì í sajá. ẹ bá dúpẹ́ tí ọmọ jẹ́ mi ń gò. ẹ má sọ di ìjà ìsájà ẹ jẹ́ pọ́n gbèsè pè fún yín kó kálukú lọ ọmọ tó bá wọn lé rẹ̀ ẹ̀yin kọ́ nìyí. èmi lè wá. ẹ gbà. ọwọ́ mi bẹ́ẹ̀ ni wọ́n. ẹ gbà. ẹ gbà èyí ti ṣe. pé kí ni. orí la fi mẹ́ran láwo. láì ṣe pé mo ṣàbò owó. ẹ tí mo tó wà bẹ́ńgbẹ́ bá délé lọ tú. ẹyin etu ẹlẹdẹlẹ kí gbogbo yàrá òkun. ẹkún bẹ́ẹ̀. ó ní ẹkú ẹ. thank you. santo plus. ìyá wa obìnrin sóbìnrin. bó o ẹ fún mi nílà. Ah, mama mama bí ẹni la fi mẹ́ra láwo ah, ẹ mọ̀ lọ abẹ́ ẹ mọ̀ jọmọ̀ jọmọ̀ bá ọmọ yín wá ah, bàbá o. ẹ fún mi ní nǹkan mi. ó lọ bí ọlọ́ọ̀fà jẹ ó tún pọ̀ àti tó ń sọ mo pọ́n yín lé mo fi ń bẹ̀yìn tẹ́lẹ̀. dúpọ̀ àti robó tún sọ orí nǹkan èlé fẹ́ rú wọn kù inú ọrùn bíi wọ́n sọ sóòsò bíi ẹsẹ̀ adìẹ. ó ní bí alába wọn. santa santa claus is going. ó ti lọ sọ pé ó ti lọ. ó lọ is going. sàbáyé. ìlú òdìrí láyé. pẹ̀lú ah. ìwọlé láyé pé.

àwọn ẹranko kan wá kóra wọn sẹ́yìn wọn láwọn lélẹ̀ tani àmọ́ bàbá mi pín pín eré rẹ tèmi ah owó ẹ pọ̀ mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ fàṣọ owó etí ọ̀pọ̀ lórí nǹkan ìbò nǹkan ìbò yóò dúró jìnyẹn rẹ náà. Ah olúgbòsèré eléyìí àbí kankan olúgbòsèré kọ́ ilé ó gbé àtọ̀sẹ̀ dètò àbíwò mo gbé ibi tí mo fẹ́ gbẹ̀rún méjì ṣeré láì jẹ́ kí mo lóyún àbí ìyàwó mi lóyún kí n lára kankan àtọ̀sẹ̀ ẹlẹ́kùn àròkọ bú wọlé àpọ̀ fún mi ẹ wò ó ẹ̀yin santa àbí gbogbo ọkọ ara ẹ wò ẹ wáyé rẹ o èmi wọ́n gbá mi wọ́n gbá mi wọnú ọdún tuntun.

mo mọ̀ pé inú eléyìí yẹn kó twenty thousand orí ibi burú ẹ wá fẹ́ fún mi lóhun two thousand kí n jèrè five hundred naira èmi èmi ẹkùn. Ah, ah. twenty bit. twenty twenty bit. twenty ah, ah, ah ẹ wá gbà mí gàrí àti ṣúgà bàbá wèrè àwọn olórí burúkú yìí o mo dáràn mo dáràn mo dáràn mo dáràn jìbìtì padà lómi gàrí bíi tún náírà síra fifty naira mo sì san one thousand five fún ah, ah, ah. ẹni wá bá àwọn fólè mi náà nígbà mo ti rí olórí burúkú santa tó ti dúdú tó jóná tó dàbí táyà ọkọ̀ ó yẹ ká ro fún mi ìjọ òní santa dúdú rí ìbí tí padà lù mí tìbí tí padà ọmọ ní délẹ̀ róòmù láyọ̀. akọ́kọ́ tó tọwọ́ ìyàwó mi o olówó owó ni ọmọ ẹjọ́ ẹjọ́ bàbá mi ẹgbẹ́ rẹ̀ nígbà yóò sáré owó ni. bọ̀yá sáré gbé wọn tó àbá sáré gbé wọn. bẹ́ẹ̀ lára wọn lẹ́mù bá sọ èèkàn hmm. gidi wọ́n ti bọ̀ kó lọ ni ẹlòmíì ò fi tọ́ ka to be talk and did say. ṣe mọ́tọ̀ ẹlòmíì ò fi ọṣẹ dúdú àti kẹ̀kẹ́ wẹ̀ lójú rírì ó fẹ́ bù. ọṣẹ dúdú ọṣẹ dúdú dùn ọ bíi sódà ah. bíi kòńtà. ó ga ọ iṣẹ́ ajé lágbára. Ah, ah ọmọ pọ̀kọ́ lọ sànú wa ni ọ̀nà àtijọ́ àti mú àtàtọ̀ ọ̀ràn ni. fìlà bẹntigọ́ ni tí mo fi ń sún mọ́ ọ. ìwọ làbúrò sí mọ́ mi tí mò ń sá lọ ni o ti ẹlẹ́yẹ ká máa láìkẹ́ ìsàgéré sàn ọ̀ka ẹ̀sẹ̀ ń ka owó tí a di wàhálà tó lè dà ká ni. mélòó lowó ọ̀hún tí ì ní lè dá ká. owó tá a jọ pa kánà sùúrù fẹ́mi ẹ̀. ilọ́pọ̀ ń lé gàgà tí ó àbí bí háhá àgbàdo. háhá àgbàdo kó àwọn ẹ̀kọ́ ni. bó o lẹ ṣe bá ń de kíní gba jáde nílé kọyọnú ara wàlẹ́ ọ̀lẹ́ yọ. ilé tó fẹ́ bọ́ sọ ni. ilé <laughs> bọ́ sọ bó o àwọn ti parí iṣẹ́ ọjọ́ òní hmm. mo gbọ́dọ̀ bọ́ sọ. <coughs> ah orúgbẹ láyé mo sè. iṣẹ́ ajé ìlú lágbára. Hmm, hmm. Ah, ah, kí ló ṣẹlẹ̀ tó fẹ́ tẹnu bọ̀ mí létí ni kékeré fi ṣe. ṣé ìní ìmọ̀wó kàrí tó fi ń bá mi kà mo sá ń gbọ́ wúnúwúnúwúnú létí mi. ẹ bá jọ pa owó ni. nígbà tá a jọ pa ń kọ́. gbogbo èmi lẹ́jọ̀ jẹ́ àmọ́ tó bá dé ni. owó nǹkan ọ̀sẹ̀ pọ̀. kí ló wí. mo ní kò pọ̀ dáadáa. ẹ rà o àwọn odidi wá wá tàṣà wà lẹ́yìn five hundred naira ẹgbẹ́ wo bó ṣe pọ̀ àbí bí àgbàdo. bó ṣe wà ìpèpè thirty thousand. èlò ló dín. twenty eight péré owó náà ni ọmọ gba apawó sórí àwọn ọmọ iléèwé tí mo bá dókòwò pọ̀ tẹ́lẹ̀ wọn ọlọ́mọdé ń dọ́dọ̀ wọn mọ́ ah, wọn ò ní run ajé la sórí eh, àwọn eh. eléyìí kàmúkàmú wọn ń gbé. ẹ sọ ọba tí ìwà àjàsílẹ̀ ńgbà tó jàtẹlẹ sí o tí ìlú oòrùn tupa ti san rẹ oòrùn sí tọmọléèwé. ìyá fi sọ pé já mọ́rọ̀ pẹ̀tì. jọ ń já sí i eh, ọ̀sọ̀ jí ayé ẹ. <laughs> sọdí. gbẹ̀yìn lè kan náà. mo máa ń yọ lè kan náà àbí mo fọwọ́ tọ. wàhálà rẹ ti pọ̀ jù ìyá àbàdàn ṣúgà ọ̀nì hmm? owó lóde yìí o hmm. kò wá. láti fi ṣe kí ni. a ronú lé lórí. ronú kí ló fẹ́ rò tó ò ní ronú tẹ́lẹ̀ ni àbí wo ni kí ni. wàhálà ẹ̀ pọ̀ wàhálà ẹ̀ pọ̀ a sọ fún ọ ọkùnrin ló lórí ilé èmi mo gbọ́dọ̀ gàdá owó jọ mo ní ọkáǹtì ẹ ni. nígbà mo ti àkáǹtì ẹ̀ tán kí wọ́n á lọ wá fífi tó fi dàgbà mọ́ mi lọ́wọ́. olóòní bá tiẹ̀ jẹ́ ẹ̀ẹ́ sórí owó yìí hmm. business la fi se business. bàbá business. business kìlọ̀ bẹ́ẹ̀ fi twenty eight thousand. kò sí <laughs> kò sí sórí akòwé ilé Portugal lórí àti Morocco. pé kí ni. ọ̀la wọn fẹ́ gbá bọ́ọ̀lù tó ti yọ nísìn sórí tàbá ti kò níyàn lórí lára jíǹsì tí wọn máa wọ̀ ọ̀hún ẹ̀wù hmm. eh, tí wọn máa wọ̀ sọ̀mù pé wọn tẹ nọ́mbà sí hmm. ibẹ̀ làwọn ti pík nọ́mbà tó ti yọ nísìn ẹni tó bá mèdè dé jù àní tó kọ́kọ́ sọ so ah. ti yọ. Ah. Ah. wọ ọmọkùnrin Santa Claus Santa Claus ó sì rò pé lè yóò lẹ́yìn ẹsẹ kò sì ní lẹ́yìn báyìí nígbà tá a pawó tó tó báyìí tó ní ká lọ kó lórí Portugal tí mo rò kó eh. kí ló fún onídàánilójú pé àwọn ohun ìní. wo oògùn rèé ẹnìkan mo sọ ọtí nínú Portugal tí bá ń gègé atomus eh. tó ti yọ eh, Ronaldo Ronaldo ni mo gbẹ́kẹ̀lé pé yóò sọ. súnmọ́bì láìlà sí ilà awúwa kò plẹ̀ lórí túùbù rí kọ́mọ̀gò tó bá ń gbọ́ bọ́gí nàmbà wá bọ́gí nàmbà tú ju àti tó bá gò. nítorí ọmọ èmi ò ní ọmọ ṣe ṣùgbọ́n owó ìjà pin méjì kí wọ́n lọ fi tọ̀dọ̀ tiẹ̀ sí. kò lè pẹ́ ọba bísíǹsì jẹnu ìkùjọ sàn tá a bá jọ kùjọ sàn tá a dáwó pọ̀ owó àmọ́ ìpowó ránṣẹ́ tó mm. ti yọ sórí tá a bá fi two thousand sí two hundred thousand làá tá a bá tún fi two thousand sí two hundred thousand la gbà. àti pa mílíọ̀nù. a sọ àbá tó fi two thousand two hundred thousand. twenty thousand sí rè. twenty thousand. kó lọ. aya mi hmm. ọmọ gbọ́rọ̀ sí ọ lẹ́nu hmm, hmm, my sugar honey. wọ́n kàn sọ pé Ronaldo ó ti go. Ronaldo ó ti go. àwọn lomi yìí àwọn méjì ti. Ronaldo ó ti go. go olè lórí ilé ìgbé wọlé wọn gbà gbà. lẹ́yìn bàbà ti tẹ̀sẹ̀ bòlù ní ọmọ tọ́jú tó wà rẹ̀ mú yóò gbé ni lọ bí yóò gbé ni lọ. ẹ ṣé o wàá mọ̀ pé n ta wá ṣe bí ìgbà fi lé ayé wa ta tẹ́tẹ́ ni. rárá rárá má gbèmí lájà o sórí ayò tata yìí alẹ́ wọn gbà bọ́ọ̀lù tó ti yọ Portugal àti Morocco ó sì dá mi lójú ògùn rẹ̀ Portugal nà Morocco wá o ní. kí ni àmì ìdájọ́ tí wọ́n fi mọ̀ pé Portugal nà. òsè Ronaldo eléyìí ara nígbà wípé ní ara àwọn tíìmù Portugal Eh. ah tó bá gé wọn máa gbọ́ rèé ee eh, mo gé nọmba one mo gé nọmba two ju bọ́ọ̀lù sí ní àwọn lòkù eh. yóò go àjẹ kámọ retí àṣàjọwò náà. èmi tí mo mọ̀ pé lóòlà àdó yóò go òní. ẹ̀yin lélẹ̀ ẹ kújọ mẹ́ta. tálẹ̀ béèrè. ẹ rántí mi mọ́ èmi ẹ̀ sojè ẹ̀ mọ́ mi ní other street mẹ́ẹ̀. ẹ sojè kí ni fún mi ni ẹ sojè. Ah. ẹ sọjọ sọjí sọjí olòlò ẹ mọ. sọjọ sọjí olòlò. ẹ ẹ náà ni mo fẹ́ sọ ṣé sọjọ ni àbí sọjí. sọjí ok sọjí. náà mo sọ pé kò náà sọjí ara rẹ ọkọ mi ni. ẹ bá rí bèrè ẹ̀dà sọ́hùn ní kankan kankan fẹ́ bèrè ni. ẹ kí ni nǹkan tẹ́ fẹ́ gan-an. tó ṣe gbọ̀n bíi tẹ́ẹ̀kì òrùn. ẹ ẹ ní ìwòsàn bàbá ẹ fi sánlẹ̀ ẹ fi sánlẹ̀ ẹ fi sánlẹ̀ ẹ mo rí yín lánàá pẹ̀lú àwọn ọlọ́pàá mo rí pé ẹjọ́ wà ni sẹ́ni street kejì wa yìí pàdé mi ni hàn tó mú kọ mi ni tó bá ń gbọ́ santa santa cruz santa cruz. bó ṣàṣe wò ó rí yín pé ah, wàá ṣọ àwọn christmas. bí wọ́n ti yé mi tó nǹkan bá ti rí wọn mọ̀ gbọ́ part bí wọ́n bá mú gbọ́ ọ̀kadà wọn ò gbọ́dọ̀ mú mi. sẹ́rí alaye sẹ́rí lọ́yà tí gangan pẹ̀lú àwọn ọlọ́pàá yẹn gangan lèmi fẹ́ lò. Ah. ẹ mọ ẹ fi ń ṣe transporter fún ẹrù kan ni dó ẹrù yẹn ò pọ̀ náà aṣọ náà ló wà ń bẹ̀ ẹ from one street to another náà ni tí other street ẹ kọ́ bá láyé. ẹ̀ṣẹ́ yìí ò lè gbẹ́rù tí yín tó fi jẹ́ pé òṣèlú ẹlẹ́rù tí yóò mọ̀ bá yín gbẹ́rù kò gbẹ́rù Eh, láì ṣe kabúkabú ah, ah. nígbà tó yẹ ṣe pé ṣe uber. ẹ̀gbọ́n wà fún yín ten bay. ṣé ní orí pé kábọ̀ ẹ kó ẹrù kọjá. kẹ́kọ̀ọ́ bá mi transport aṣọ aṣọ ní orí ẹ̀kọ́ bá mi gbé kọjá torí báwọn ọlọ́kùnrin àyẹ̀wò pẹ̀lú ọ̀sán. ten thousand láti street kan sí. soda street. Ah. ẹ wo sẹ́ẹ̀rí bá ṣe wà èmi ìyàwó rẹ̀ mo sì málèjì ẹ̀. bẹ́ẹ̀ ni pákéjì mi o tẹ́ẹ̀ bá ti lè san twenty thousand kò ṣe. ìwọ náà pajú ẹ̀ dé owó la fi wówó. ẹ kò sí wàhálà kò séwu. ẹ kò ten thousand. kò séwu. sáàkàrà làwọn aṣọ àbí gíní. tẹ bá débẹ̀ àwọn máa rí. ẹ kì í rí ọmọ tí yóò ṣẹlẹ̀ àjọ máa lọ ilé ọ̀dọ̀ mi máa lọ kó aṣọ uniform tí mo máa lò torí aṣọ tó rí lọ́rùn mi ní gangan ni mọ́nítọ́rìn mi ní gangan ni sẹ́ẹ̀ mi tí ẹ bá ti rí lọ́rùn mi wọ́n èyí bẹ̀ ẹ́ wò gbósù ti rí ọmọ àgbè ṣàtà ọmọ àgbè ṣàtà ọmọ àgbè ọmọ olólo ẹ̀yìn lọ́kọ́ náà lè jẹ́ àjọ máa lọ. bẹ̀rẹ̀ lè. ìwọ kọ́ ládá ló rànà. ẹ̀ẹ́ ẹ̀rọ santo pure òkè láti bèrè fíìmù. kí ló máa ṣe èyí ọ́fíìsà yìí rí ṣóòtún bẹ́ẹ̀ mi màmá ni santo plus. alàgbà èmi ni santo plus. Ah, mọ̀ bèrè pé ta ni yín láti bọ̀lẹ̀ tí bọ̀lá bèrè. Ah, ebi mo bí ẹsẹ̀ jẹ́ mi dúró lánàá mo ní èmi ni santo plus tí mò ń bọ̀ láti eh, romeo romeo yé sọ̀kan rẹ̀ ẹ̀dúró lé ọ̀rẹ́ mi kọ́. you are very stupid ọ̀gá tó ló pé ọ̀rẹ́ tiẹ̀. ẹ tún kí ni kò mr sikiru mr ah mọkànjá yẹ o. mr sikiru ò lè rí mi kórì jẹ́ ti láìpù mi láyé Santa Plus. kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ọ́físà. ah ah escape ma èmi ni. ọ́físà kí ló hapun bẹ́ẹ̀ tún kẹ́kọ̀ọ́ bá ní. ẹgbẹ́ táwọn ọmọ yìí sọ èmi ni. ìmórí ẹ̀. ah Santa Santa Santa Plus. Ah, santa plus aṣọ ló ń bẹ̀ ń bẹ̀ ah, what kí ló ń kù kí ló kù ah, ọlọ́pàtí kò làpàtí má dojú ìbọn kọ mí o má dojú ìbọn kọ mí o santo plus what is this. níta ni dis ṣe wo. wẹ́dà. Okay. exhibit. Confirm. exhibit oya. ah ee santa cruz ayé ẹ ti bàjẹ́. ayé ẹ ti bàjẹ́ o. kí lè bá ń bẹ̀. ah kí lè gbé èlùbọ́ gidi mọ̀ rè. no èlùbọ́ gidi kọ́ èlùbọ́ àti oyà rẹ. ṣé ọmọ àwọn àpẹẹlẹ. ààrẹ sí ẹ yọ wẹrẹ kú ọmọ ẹ. ẹ wẹ ẹ máa gbọ́ sọ̀rọ̀ mọ́ lè yọ kì í ṣe pé mo gọ́ mu ẹ̀ tó ti yé yín sẹ́ẹ̀rí bí ọ̀rọ̀ dé dúró yìí wọ́n gbé sẹ́rán mi ni àní ẹni sùúrù tó ti yé yín kódà gan tó bá ṣe pé mo kúrò ògùn rè ẹgbẹ́ rí ọlọ́kadà tó gbé mi gan nígbà tí ó fi lé ọ̀kadà ọmọ ń pẹ́ ọlọ́kadà ẹrù tá a. ó Ah. ayé mi ma ti polúkú mi kúndé ọjọ́ ẹgbà mi olóòwò jòjò ẹni tùrù ẹwọ ẹni tùrù ẹjẹ ìpele ẹ bá ti gbẹmí inú ọkọ̀ oh. ẹjẹ ìpele mọ lẹ́yìn ẹjẹ ìpele olóòwò mọ jẹ sẹ ẹni gbé adé ẹjẹ ìpele mọ lẹ́yìn sẹ. pé ilé tó bá pè. ó ti sẹ́wọ̀n. Ah ṣé gbogbo tó ń kó kọjá ń gbogbo gbà ni. àkàrà wọ́pẹ́ àti kíni àti kíni tó wọ́n tẹ̀sẹ̀ kọjá ni. ó yà pé ẹni tó bá fẹ́ pè kó ní ṣe o. mo dáyìn dé ni. ok o ti píìkì ẹ hello. hello. ìfẹ́ mi. sọ́ọ́rí kó lórí burúkú ni ọ́ sọ́ọ́rí pé akọ́sìbẹ̀rù ọkọ ni ọba yìí. ìṣẹ́ ní sẹ́pẹ̀ wọ́n ní ìṣẹ́ ní sẹ́pẹ̀ pọ́túgà tó ní yóò win ni ìní àti lùsì yìí o. wo mo gbọ́ ọ̀rọ̀ pọ́túgà lẹ̀ ọ̀rọ̀ pọ́túgà lẹ̀. ó sì já gbogbo ìgbésí ayé wa pátá ó sì já fi ta tẹ́tẹ́. ṣé wọ́n nara wọn. kí má sọ pé kí ni. nǹkan ti dé bá mi. wọ́n ààrẹ sì mi on the road. ẹ kí wọ́n lọ́kàn mi. sọ̀rọ̀ pé àkàrà ni bàbá yẹn sọ pé bàbá òkìlíà kìnìyàn kan kùsùn òkè ni wọ́n ní àbẹ́lú bọ̀ wọ́n wá sọ pé kò kí elélu mọ́ ni. wo tó bá ti mú ọ sábà tẹ̀lé wọn lọ wọ́n sọ pé ọlẹ́ni kankan mi kan o kó o tètè mọ bá wọn lọ́wọ́ kò sẹ́ni tí ó pọ̀ wà láàlẹ́ ayé tiẹ̀ nù tó ń tó kọ́ mi báyìí ó ní mò ń báyìí lọ́wọ́ yìí olórí burúkú asòro kò. ayé mi ti tọwọ́ tí rose mi lọ station. bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá ẹ gbà mí o ẹ gbà mí o sọdọ blo sọdọ blo sọdọ blo sọdọ blo sọdọ blo ẹ gbà mí ẹ má nà mí ẹ má nà mí ní ẹsẹ kírímìnà ní ẹsẹ kírímìnà ní ẹsẹ kírímìnà. kẹ́sì mọ wo mo ti sọ fún láàárọ̀ àná o mo ní ẹ̀ kí ni yìí ṣé kìí ṣe pé yóò yíwọ́ ènìyàn rẹ̀ ah, alẹ́ alẹ́ ni alẹ́ rẹ̀ iná ti gbá ọlọ́run gbogbo fẹ́ yà sí báyìí wọ́n lọ́wọ́. 走。